نستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقواه واعلموا أن ربكم يقول في كتابه العزيز إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وللشيطان وسائل متعددة في إغواء الإنسان فمن ذلك هذا وقف ولما بطل رجعه ọlọ́run ọba tí o tún sọ wá di ọjọ́ ńlá tòní ọjọ́ jimá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní gbogbo ilé ayé pátápátá tí mùsùlùmí islam ti dé àwọn èèyàn ò kójọ láwọn ààyè kan ní mọ́ṣáláṣí báyìí láti kírun fọlọ́mọ̀bọ̀ ọba tó láàrẹ̀ ga láti ṣe ìjọsìn fọlọ́mọ̀bọ̀ ọba tó láàrẹ̀ ga ọba ńlá láti ṣe ìjọsìn fún ọlọ́mọba ọba tọ́lá rẹ̀ ga ọba àdúgbò àwọn ọba. ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ dákun àwọn tá a jẹ́ mùsùlùmí láyé òde òní ìpìlẹ̀ tí yóò jọ bí ẹni wípé ó fẹ́ máa nù wá tó sì jẹ́ wípé owó náà wọ́n fi máa ń ṣèkìlọ̀ fáwọn tí yóò nù wọ́n nípa ẹ̀ ọlọ́mọba ọba tọ́lá rẹ̀ ga àwọn sàhábà nàbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam hatta nàbà muhammad sallallahu alayhi wa sallam àti àwọn anábì ọlọ́run ọba ọba tó láàrin ká tí wọ́n síwájú ẹ̀ gbogbo wọn ní wọn fi ìpayà ọlọ́run ọba náà fi báwọn ènìyàn sọ̀rọ̀ téèyàn ọba ti páyà ọlọ́run tí ọmọẹ̀rọ ọlọ́run ọba tó láàrin ká tí ọmọ ọlọ́run ọba tó láàrin ká bó ṣe tó tí ọmọ adé tó bí ẹ̀ ohun tó báwọn ni ọmọ ṣe yọwọ́ ajọ́ rọrùn fún ṣàìtọ́nù láti gbá mú bí ṣàìtọ́nù bá jẹ tàkúté fún yóò mú bó bá ta rọ́bà ọkùnrin ọba bó bá ta ọfà mọ́ ọfà rẹ̀ ọba abẹ́ lọ́wọ́ bọ́ba tó ra rẹ̀ ká nínú àní ọlọ́run ní bí ṣàìtọ́nù ọgbẹ́ni àkànnù wà mú ẹ̀yẹ rẹ̀ṣin ọlọ́run ọba tá a jọjọ wà ní mọ́ṣáláṣí lónìí ẹjẹ́ àlọ́mọ yìí kí àwọn àyà pọ̀ ní alukur'an ọkọ̀ jáǹtì rẹ̀ tọ́lọ́wọ́n bọ́ba tó ra rẹ̀ ká tó ti kìlọ̀ fún wa tó wá wa ní sọ nípa aṣọ ó pọ̀ ni o tí èsè ọ̀kan tí èsè méjì tí èsè mẹ́ta tí èsè mẹ́rin kì í sọ̀rọ̀ tí yẹn bá fẹ́ máa kà á yóò lè tẹ̀ jókòó fún bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ sí i. ayat tọ́gbọ́ tí gbogbo rẹ̀ ń wá wa ń sọ̀ra nípasẹ̀ ìkọ́. ọ̀kan náà ó níbi tọ́lọ́wọ́n bọ́ba tó lára ká ti sọ wípé inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa. ọlọ́ọ̀ni ṣàìtọ́ọ̀nù ọ̀tá anyị mà ní. ìnà ṣàìtọ́ọ̀nà dájúdájú ó tó kàn pa èṣù ọ̀tá ni o. fàtẹ́sìlóòwò àdúwà tẹ́ bá fẹ́ kó bòjá tẹ́ ẹ fẹ́ rí àánú lọ́dọ̀ ọlọ́run bọba tó láàrẹ̀ ga tẹ́ ẹ fẹ́ rí bìrì dé sínú àti padà sọ́dọ̀ rẹ̀ ẹ mú èṣù ìṣùtọ́lọ̀ ọ̀bọ̀ ọba tó láàrin káwá ní ká mú lọ́ta yìí láyé lóde òní tá a wà yìí àwọn èèyàn fẹ́ẹ̀ ní ọ̀rẹ́ mọ̀lẹ́kan tó èṣù ma kódà bóyá la mọ̀ àwọn ẹlẹ́mìí ni mọ́mọ́ nù wa nǹkan àwọn agboolé kan bẹ́lẹ́dẹ̀ yìí tó ṣe wípé òun ṣáájú wọn tí wọ́n máa bọ èṣù ni ó kàn ti dínkù ni èṣù gángan ni ọlọ́run táwọn ń bọ wọ́n máa ń bọ èṣù tiwọn. ọ̀sẹ̀ èṣù ń bẹ táwọn ẹlẹ́mìí ẹ dákun ọlọ́wà ní ní alákùnrin àdéhùn fẹ̀tẹ́rì àdéhùwà àwọn kan mú lọ́lọ́ ọlọ́run lọ́ta ni àwọn èèyàn kan mú lọ́lọ́ àwọn èèyàn mi ọ̀wá ní èrè àwọn èèyàn bọ́ ṣùgbọ́n gbogbo wà ìsù ìlànà ìsù olókùn ọlọ́run ní ní ẹ̀wọ̀n ẹni ọwọ ṣàyẹ̀tọ́ ọ̀nà bá tẹ̀ tó bá yẹ dọ́mọ lẹ́yìn tí ẹ ìrọ̀rí rẹ dìrò rí èsù tí ìṣesí rẹ̀ dìṣe sí èsù tí ìwà ọwọ rẹ dì ìwà ìwà ẹni èsù gbámú ọlọ́run bá ń náà ń pè pé wò ṣùgbọ́n mo ní ń pè wọ́n lọ inú náà ni àti náà ìyẹn ló fà á tóbi yẹn jẹ́ pé gbogbo àwọn ó yẹ kí àmọ̀ fún ṣàìtọ́nù ní oríṣiríṣi ọ̀nà tó gángan ti là kalẹ̀ tọ́jẹ́ sátẹ́kì tiẹ̀ náà bíbí máa ṣe èèyàn nù. kò lẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ jẹyàn lọ kò lẹ́ni tó fún tíráàpù jọ́jẹ́ tíráàpù fún jẹyàn lọ ẹ dákun kúrò lọ́wọ́ ṣàìtọ́nù sí ní gbàgbọ́ wa torí ẹni ọwọ́ ṣàìtọ́nù bá ti bà ó ti dára ìlú rẹ̀ ẹni tó bá ti ti jẹ́ ìlú ṣàìtọ́nù ọlọ́run ní jẹ́mi àfihàn ọ̀wọ́ náà mọ̀ ẹjá lọ́mọ wípé nínú àwọn àlànà èṣù tí bí sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nù tí bí sọ wá nù òun ni tòṣìṣẹ́ nù bá ní ṣàtàlà òun ni nǹkan tí bá tọ́lá rẹ̀ òfin tọ́lá ló yóò ṣe lọ́sọ̀ọ́ bi wípé ẹni tí ọba máa ṣe bẹ́ẹ̀ yóò dàbí ẹni wípé ẹni tí ò ayé wa bẹ́ẹ̀ yóò ṣe rí tọ́lọ́ ti sọ wípé láwùjọ nánà láwùn fi hàn ó ní lórí rẹ̀ ẹ̀yọ́ lọ́nà ìwọ lọ dálẹ̀ lóòótọ́ oṣù gbé mi ó gbìyànjú èyí máa ṣe oríṣiríṣi àbúrú lọ́sọ̀ fún wa àwọn tí ò ní sọnù nínú wọn ní ilà ìbáàdàkà mẹ́nu mọ́mọ́lì mọ́kànlásì àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn ẹbí ṣèlè ọlọ́run tó ọba ńlá mi ọlọ́run níjọ́ wí sọ fún mi àti mi. ṣàìtọ́n ara àlànà rẹ̀ òun ní kí ṣe aburú lọ́sọ̀ọ́ fáwọn èèyàn aburú yẹn wà fún wọn lójú débi wípé wọ́n tún máa dòye bẹ́ẹ̀ wọ́n tún máa fìdí wọ́n tún máa fìdí sáburú gẹ́gẹ́ aburú yẹn àwọn tó jẹ́ representative fún táwọn èèyàn gbogbo tó máa gbowó fún ọ. aburú pé ẹjọ́ rẹ̀ dábẹ́ fún mi aburú yìí pé gbogbo ẹ̀sùn kò sí ẹlẹ́jọ́ wà látọ̀dọ̀ ọlọ́run wọ́n gbìngbìngbìn kan wá dátù àdíyà gbogbo ẹ̀sìn ẹ̀yọ̀ kan náà ni kò sí kẹfẹ́ rí kò sí mùsùlùmí gbogbo ẹ̀sìn ẹlẹ́sìn náà ni kálukọ́ máa ṣẹ̀sìn tó bá wù ẹni tí wọn bá máa bọ náà kọ́ máa bọ náà ẹni tí wọn bá máa kẹ́sí gbogbo yẹ tí ọjọ́ máa ṣe mítìn tí ẹni mítìn kan wà mítìn àwọn ẹlẹ́sìn láti máa sọ̀rọ̀ píìsì nínú ẹ̀sìn tí ẹjọ́ máa ṣe kẹ́lẹ̀ kọ́ pin òòrùn kẹ́yìn máa sàmì kẹ́yìn pin àlọ́run kó náà máa sàmì káwọn náà sàmì wíyà kẹ́ máa sàmì kí píìsì ó lè bà rí àní kí píìsì ọmọ rẹ jù ṣùgbọ́n tẹ̀lé ojú ẹ̀sìn ọlọ́run lẹ̀sìn ọlọ́run tó bá yẹ kí ojú ẹ̀sìn lẹ̀sìn ọlọ́run ọba nìkan yọ ọ́ náà níbi nìkan ṣẹ́ mọ́. ṣèbáwò yẹn ti ń bọ̀ kúta wọ́n ti ń bọ́ gbogbo ẹ̀ ara là ní ìṣòro nílé ayé ẹ wá ayé lónìí kéèyàn pera rẹ̀ lọ́dọ̀ kó wá ní kí òun ò ní gé stáì àwọn èèyàn wọ̀ ọmọ òun lè kò gé stáì kò gé pọ́ǹkì kò gò wọ́n á ń ṣe káàkiri ọmọ yìí ṣe wá lu kú báyìí àwọn tí wọ́n á tó ń jẹ pọ́ǹkì tí wọ́n àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ tọ́yẹ ká yóò rí kí wọ́n lẹ̀ lóko tọ́yẹ ká yóò rí kí wọ́n bá wí àwọn yọmọ ní àwọn ọmọ lòun ti wọ skul. àwọn ọmọ táwọn bá fẹ́ ṣe sọ lọ́wọ́ bàbá tó láàrin ká jẹ́ ẹjọ́ kò tí àwọn ìyọ́jọ́ wọn ló kọ owó ní náà ni wọn fi lọ síwájú ẹ̀ ní kí wọ́n wọ skul. jẹ́nìkẹ́ wọ skul gàgà ni wọ́n wà ní gàgà. àníwọ̀ náà kọ́ ọ lọ fẹ́ ṣẹ̀ṣẹ̀ ọmọ wọ skul bí skul ọ ẹ̀rọ àkùntẹ̀ sí èrò ìbáàdì ìbàjẹ́ ìbàjẹ́ lọ́sọ̀ọ́ <clears throat> ara àlànà ṣe ìfọ́n òkò tó lẹ̀ sílé ayé ni tó ti bá ìwé jẹ dá ìbàjẹ́ ìwà dáadáa dá ẹ wo bí ayé ṣe di àwọn kankan bẹ táwọn èèyàn ti wò pé kí ẹ sọ fọ́ ṣẹlẹ̀ láyé kò ní ìtumọ̀ mọ́ nọ́ọ̀mà nọ́ọ̀mà obìnrin wà ní ọkọ lóbìnrin fẹ́ lómi nígbà bá lóyún fẹ́ lómi tó bá ti kó yòó ta tọkọ rẹ̀ kó nǹkan lòun yọ lọ ọbẹ̀ yọ lọ bí màá bẹ̀. tó bá bí màá bẹ̀ nǹkan ọlọ́run tó lè wò kó tó òkè òun tó bí kàn sí kó ń tó kú tàbí kọjá ọ̀kan náà ni ó bí wọ́n ní àwọn jẹ́ lọ́mọ ni yóò bá tó padà tó lọ́wọ́ alákọ̀ọ́kọ́ yóò tó wá kọ̀ntínú yóò fi kan láàárín alálàfi bọ̀. àwọn òsì ní sábúrú ọkọ̀ rẹ̀ tó ní wẹ́ẹ̀kọ̀ọ̀mù kéé ṣe pé wọ́n kọra wọn lọ́lẹ̀ ọfọ́kọ̀ mí òkú sí nǹkan tó burú bí eléyìí o ṣùgbọ́n da rẹ̀ náà ni ó ti lọ lórí bẹ́ẹ̀ lómi yóò sì lọ mi wọ́n lọ bí tiẹ̀ fún ọlọ́run ti ní jẹra wọn lọ́mọ látọ̀rọ̀ tó jẹra wọn lọ́mọ yóò sọ padà ewu aburú ewu bíi ayé lè jàkújà ẹ̀wọ̀n báwọn obìnrin ṣe jà láwùjọ ẹ lọ ìnáwó ẹ lọ wù ú ṣe lọ́sọ̀rọ̀ ó sì kún wa lójú béèyàn kò síbò ṣe lè má tètè ju tó bọ́ bá kásùbọ̀ lọ tó ta ọgbọ̀dọ̀ báwọn obìnrin kan bẹ̀ bẹ́ẹ̀ bá tún kí ṣàìsàn ẹ padà sílé ẹ tún fáwọn obìnrin kan bẹ̀ ìwò lè ní ìwò ẹ dákun sáwọn yẹn lọ́kọ̀ àbí wọn lọ́kọ̀ gbàwọ́ mi dáná jẹ fọkọ mi ìgbàwọ́ làwọn àtọ́kọ́ ó sì fojú kara wọn obìnrin tó bẹ lọ́jà látàárọ̀ dálé bọ́bá wa délé tó yàn wá dání àwọn ọkọ̀ òun náà dà ẹlẹ́mẹ̀rún ti rárá ọlọ́mú ní gbọ́mù rẹ̀ kíkálukọ́ máa bá tiẹ̀ lọ ṣọ́ọ̀bù ìyá yìí tàwa ṣọ́ọ̀bù ni àwọn iná àmọ̀ ìdílé lágbájá wàhálà ó sọ ó sọ́ọ̀bù láyé ó kó sẹ́yìn tọ́ọ̀nù ló bá ẹni tí ń bẹ láyé tí ọ̀nà ti tọmọ tí ọ̀nà ti ìyàwó tí ọ̀ma tọmọ rẹ̀ jẹ tí ọmọ bí tọmọ rẹ̀ ń lọ tí ọmọ bí tọmọ rẹ̀ ń dé lẹ́yìn káwọn jọ dé lálẹ́ ká tó wọ fíìmù kan fíìmù kan. inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́run ǹjẹ́ ìgbé ọlọ́run kọlọ́ba nípa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lọ́run gbogbo mùsùlùmí àtẹ́gbọ́ afáǹbẹ́ẹ́lì náà ọlọ́run ti fi ṣàìtọ́ lọ́gbà àwọn gbogbo ọ̀nà ìlànà ṣàìtọ́ tọ́rọ̀ kiri káwa nílé ayé yìí ọlọ́run ti àkóbẹ̀rẹ̀ ọlọ́mọ mi náà ní kọ́bí àti ọ̀rẹ́ rárá ìgbà nǹkan ojú mi ń dùn ẹ lọ òkúta ni ojú mi ń wò ilé o. ok ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ó ti fò mí. torí ìṣe mi ń fẹ́ sí mi ń dùn mí dùn ẹ má bínú o. náà tẹ̀síwíyà tó lè máa fi ìjọba yìí nìyà ara lànà ṣàìtọ́nù yẹn ẹ̀ṣẹ̀ ohun tí ọ̀dà tí ń bọ́lọ̀ bọ́ bá tọ́lá rẹ̀ gánú ṣẹ́tọ́nù fún ló kọ̀ mí. ẹ rí bàbá wa ni aleyhi salatu wa salam adam aleyhi salatu wa salam. ọlọ́wọ́ bọ́ bá tọ́lá rẹ̀ dáadáa tán orí kọ́ máa gbádùn lọ àlìjánà. kèé ṣe ọgbà àlìjánà tó ma lẹ́dẹ̀ o ọgbà àlìjánà tí o gbé ẹrú rẹ̀ láti jọ́ tó ti dáyé tí bàbá yóò parí ẹwù bí aṣọ pọ̀ tó tí wọ́n wọ̀ ọlọ́wọ́ adúgbò nìkan máa jẹ́ bí àbíyàwó rẹ̀. ká máa rìn kiri ká máa gbádùn ká máa jẹ́ bí tọ́ba nìkan wọ́n wá ń bẹ́ẹ̀ wọ́n ń dájú ọlọ́wọ́ á ní ṣùgbọ́n igi eléyìí tó máa níbẹ̀. igi eléyìí o jíjẹ bẹ́ẹ̀ ló lè pàdé ní ọlọ́run. òun lè ṣe lọ́dọ̀ àṣẹ ti mi ní pé ẹ má ṣe bí igi eléyìí. tẹ́ ẹ bá ti débẹ̀ ẹni méjèèjì dára bò sí o. ìgbà ṣàìtọ́nù oúnjẹ igi tọ́lọ̀ ni wọ́n mọ̀ jẹ́ onílẹ̀ ádámà ayé àdúgbò kí aláṣájà rọ́ọ̀kì oní adama mo fẹ́ tí o tí mo ṣe wà yìí ọ̀rẹ́ rẹ ni mí o mo fẹ́ràn rẹ pọ̀ igi kan bẹ bọ́ ọba yìí lè jẹ́ òkú ma igi gbére ẹni ọba yìí lè jẹ nínú ogun yẹn kò lè kú téèyàn bá kọ́kọ́ wá wo ìgbádùn tí bẹ́ẹ̀ ní àlìjáná ọlọ́run yìí ò ní fẹ́ kú lóòótọ́ yóò ní fẹ́ gbádùn eléyìí ọba ní jẹ́ ntọ́ka rẹ̀ aláṣájà ọ̀tún ìkọ́lì ibi pẹ́ tó ọba ti jẹ́ ò ní kúmá. wà á mọ́lìkì ńlá ayábẹ̀lá. ọlá ìgbádùn ìjọba náà máa lò lọ tíjọba kò sí ní bọ́ lọ́wọ́ rẹ̀ máa láéláé ní igi tọ́lọ̀ ní ọmọ ìdìbẹ̀ ìlànà ṣàìtọ́ọ̀tì. bọ́lá ọmọ ọba tó láàrin gan tó bá lọ́wọ́ fẹ́ nǹkan tó bá ní ọ̀dà ṣàìtọ́ọ̀nù ń ṣe lọ́sọ̀ọ́ ẹ wá dúró bí àwọn ẹlẹ́rìn dòdò tí wọ́n da ṣúgà bò bó ṣe pọ̀ tó coca-cola ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fanta ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíkì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́túnjọ́ lọ́wọ́ pọ́kú bí a ṣe ń ṣe kékeré wọ́n ń ṣe ní ńlá kò lè wú ẹlòmíì mọ́ àbí tọ́ba tó mú kúdà ṣé ọba mú kúdà ṣé òun tìrìtìrì kò tí ì mú kankan lé ayé kí jẹun gbogbo òde tẹlifíṣàn bá lọ tí àwọn àbáyé ní ọtí ń bẹ yóò ti ní òní tí ọba ti lọ sínú ẹ má pè wọ́n sí. ẹ wà dánwò gbogbo yòókù tẹ bá lẹfẹ mu ṣúgà lásán ni ọdà tó wà ní ṣúgà tí n kiri kiri yóò ní omi lásán lẹ kàn mú ọdà mi wọn èpo eléyìí pọ. ìlànà ṣe ìkọlù nìyẹn o ọlọ́run ọba nígi kan má dé bẹ́ẹ̀ ọ̀dà alábòsí òun nígi òun gẹ́gẹ́ ní sọ́jà rọ̀tò kọ́lì wọ́n lẹ́nìkan ní ká ah, àwọn tí wọ́n bá mú tí ọlọ́run ṣe nǹkan fún wa kéré tọ́lọ́run fi ṣe nǹkan fún wa ó ní ẹ máa sọnù yìí àbẹ̀ ẹni tí ọba ti wá fẹ́ sọnù ní ìṣàyà kọ́ máa ṣe kíni o kọ́ máa mú ti ara lànà ṣàìtọ́nù yóò pe ẹ̀ṣẹ̀ lóko mi tọ́lá tó wá lóko mi ó kọ̀ ó jẹ́ kó fa ojú ẹ̀yàn mára ẹ wá wo adú ẹ wo bí tí ìlú wa dé ní ìsìn yìí kí ẹ wá wo ọ̀dọ́ tí ẹ bá kó gbogbo ọ̀dọ́ sí mẹlẹ́dẹ̀ ìjọ tó bá kó sí sí i bá fà wọn tí bá ń lọ ilé kéwú àbáwọn tí wọn bá dọ́lọ́wọ́n bá mà táàtì ni wọ́n mọ̀ gbogbo nínú táàtì tó kù áàdì bíi five àbí ten táwọn tí ń fi sìgá sí wọn àti ìdílé gbogbo wọn ń lọ ni wọn ń tàdáròjì wọn lò kéde ẹ̀jẹ̀ ìwọ lọ gbogbo àwọn secondary school tó wà nílẹ̀ yìí lọ́ọ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ bá àwọn tí wọn ń ṣètò mẹ́rin wọ́n máa wé pépà ni yọ́n máa lùfẹ́ òórùn rẹ̀ lásán ó tó léèyàn lọ ṣùgbọ́n làwọn fi ń ṣe iyì nítorí mọ̀ pé wọ́n lajú nù kí ọ̀nà ọ̀nà pé mélòó ni wọ́n lè mú òótọ́ bẹ́ẹ̀ fásitì ni wọ́n mú lò. ṣàìtọ́nù nù ojú bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ ọlọ́run níjọ́ gbé mi mú kò níjọ́ dábì mi mú ọlọ́run níjọ́ gbé nìkọ̀kan wa mú. ẹ wo ìlànà ṣàìtọ́nù máa pọ̀ ẹ̀yẹ ẹrú sí ọlọ́run tá àjọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣọlá sí i nínú ìlànà ṣàìtọ́nù òun ni kéèyàn fẹ́ ṣe tọ́lọ̀mọ́ bá fẹ́ tọ́lọ̀mọ́ bá yọnu sí tọ́jẹ́ lànà ẹ̀sìn ọlọ́run ṣètọ́nù wà bá ń fún olóko tẹ́ kórìíra tẹ́gẹ́tẹ́ bá ti gbó kọ̀ yẹn ó kọ̀ yẹn gan ní ọ̀kọ́ máa lé dà báyìí lómi bá róbìnrin tó múra tó bójú gbára rẹ̀ tán yóò pè léegun ta ló wá fẹ́ súnmí léegun báyìí lómi bá rẹ́ lómi tó múra tó tẹ̀sí tó wá nínú ìgbà tí yóò pè ní tú òbúkọ gbogbo aláṣẹ wọn pé tú máa ń rùn ní bó tẹ̀ kí obìnrin ilẹ̀ fẹ́ràn òkú bẹ láti jẹ. ó kọ kọ́kọ́ káfẹ́ lébẹ́ ìlẹ́ tó bá fẹ́ sẹ̀sìn ló kọ àti tó bá fẹ́ sin tọ́nà bá fẹ́ ló kọ bẹ́ẹ̀ bá ti gbé àwọn sóra kan jáde láti wà ìlú aná ìsìn àti tàbí ìmú ọkọ sàwọn mọ́. ìtòkùn ni pé káwọn èèyàn fẹ́ bọ́ sọ lágbóyè yíkẹ́ mọ́ nínú ẹ̀sìn tí gbígbà fẹ́ ìṣe ẹ̀sùn wọn lẹ́sìn tó àjọjọ́ kí mọ́sálásí ọdún nínú ẹ̀sìn tèmi kí láwọn àjọ kí mọ́sálásí mú wọ́n yí nínú ẹ̀sìn yìí wọ́n ni àwọn náà mọ̀ sí pèsè ẹni tí wọ́n jọjọ sọ fún rẹ̀ yìí wọ́n náà jókòó jọ ọkùnrin ọ̀rọ̀ tó tó wà àlùbáríkà rẹ̀ tó yọ lálùbáríkà àlùbáríkà ọlọ́run wá lé ọmọ bá ọmọ ń ṣẹ̀sìn kọ́ ló ti bẹ̀sìn. wọ́n bẹ̀sìn kí wọ́n rẹ̀ ti ṣe tẹ́lẹ̀ tẹ́ ibi sínú ẹ̀. ọlọ́mọ mọ̀já bẹ̀sìn ọlọ́mọ mọ̀já mi àti ní ó

kí ni fìràwọn àtàwọn ènìyàn rẹ̀ kí ni pé Musa àti Harun wọ́n ní inna hadhani lasahiran dájúdájú àwọn méjèèjì òkùnjọ́ ni á tọ́lá bá ti mọ̀ pé nìkan fi dá ni ẹ̀ ti mọ̀ pé ẹ̀ńtátẹ́ẹ̀nì yìí ni ọlọ́run ránṣẹ́ wọ́n ti bọ́ bàbá tẹ̀ rẹ̀ jẹ́. ara làwọn ṣe bọ́ọ̀lù yẹn wí máa wó kọkú kọ káàkiri wí máa lé àwọn ènìyàn lóko tí èsì tí wọn kẹ́ ẹ máa tẹ̀sìn ká máa wó wọ́n fún yín bó láti ṣe báyìí ọlọ́run ní jẹ́mi àti yọ́sọ̀ ọlọ́run bọ́ba tó láàrẹ ga jẹ́ sáré fi ń gbẹ̀yìn ẹ̀ kò <coughs> tẹ̀ táwọn nǹkan mìíràn tó yẹ mẹ́nu bàtú bá yọ̀ǹda mọ́ báyìí nì ọlọ́run ní jẹ́mi àti yọ́sọ̀ nù wà lọ́ọ̀yà ara lànà ṣẹ̀tọ́nù ni àtàdọ́mù lòfin ìdúdúrà tó bá fẹ́ sọ ìdánù díẹ̀ díẹ̀ yóò máa fi àbúdé ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣiṣẹ́ láyé ọlọ́run ìhàlì àtàkà hadithu lọ́ọ̀ṣìyà ojú ọmọ ìyàwó máa ní ìhọ́ọ̀ṣìyà àmìlà tó náà ṣùgbà ọlọ́run ní pẹ́sọ́ ti gbọ́rọ̀ ń kọjọ́ àlùkìyàmù tábúrú rẹ̀ ó bu àwọn ìyàtọ̀yányá ojú ọmọ ìyàwó máa ní ìhọ́ọ̀ṣìyà tó bá tọjọ́ àlùkìyàmù ó rí ojú ẹlòmíì báyìí wọ́n gbọ́mọ̀ kí wàhálà ní bá tó ti jẹpẹrẹ jẹpẹrẹ ó ti gbódà kò ní jẹ́ ọlọ́ni àmìlẹ́tùn náà ṣùgbọ́n ṣùgbọ́n tó wà láyé ó ṣe wàhálà tó ṣe iṣẹ́ tẹ́yẹ pé ó yẹ kó dí ọ̀run kó rí kó wà láàfin ṣùgbọ́n tó bá dí ọ̀run inú ìyẹ̀pẹ̀rẹ̀ ni ó wà. àṣedànù pọ̀ ju lọ àṣedà ọ̀rẹ́ ọ̀pọ̀ ju lọ ẹ dáfẹ́ já mójútó dáàbì kí a rí pé nítorí lálàáfíà yọ ń bá ìlànà ànábì mú sọ́dọ̀ bá máa dé na làwọn ẹni na mọ̀nkánà mùsùlùmí ẹni ọba nílànà kan ló ń fẹ́ tọ̀ kó níyànjú kó rí pé ìlànà àwọn tó ti kú nínú ẹ̀sìn àwọn sàájú àdébà Muhammad sallallahu àtàwọn ọmọ akẹ́wù ma ó lọ ń tẹ̀ ẹ́ kìí fẹ́ kìí sì mi ṣàkóso eléyìí ni ó pè mí nílé ayé eléyìí ni mo ti eléyìí ni mo ti rí tí mo fẹ́ ṣe sí kí ẹ ṣe wípé eléyìí lọ́tọ́ lọ́wọ́n bá lọ́wọ́ lọ́yọ́ lọ́wọ́n bá mi. ẹ dábàá ẹja bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ọba sọ́la rẹ̀ dá bí ẹ díẹ̀ ní ṣàìtọ́nù máa gbá àyàn mú ṣe gbá àyàn mú lẹ̀ kan náà o yóò máa ti ṣe ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò sì wá ní wá ọ̀rẹ́ kì í wá wá ọ̀rá. abẹ́lẹ́ ọ̀bọ̀ bá tọ́la rẹ̀ dánú àná ọlọ́run ti ṣe ṣẹ́tọ́nù ọjọ́ ìyá kan nù wá mú yóò sì fi wá ṣe òun gẹ́rẹ́ àdá ní wàhálà kò lè ṣe òun tàbí ọ̀rẹ́ ìjọba àti ìmúṣọ́ra.